أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسرني أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه به أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم وإن لباس لهم وأنتم لباس لهم علم الله أنكم كنتم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخير الأبيض من الخير الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم عاكفون في المساجد الله فلا تقربوها كذلك يبين الله آياته الناس لعلهم يذكرون ولا تأكلوه فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت يضر من اتقى ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون بارك الله فيك وفي عصفه إجابة التفسير وأنا بعد الكاريات ولا يسألونك عن العلم والصلاة آية كم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. نعم. ní ìtẹ̀síwájú ibi tí a dúró sí ní àná abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó jẹ́ kí àwọn aráyà tí a tú kó ṣe mẹ́ta dáadáa fún wa láyé àtijọ́ gbogbo àtìyámọ̀ pé ọmọ kí ní yìí pé ìbákan náà ayàwá etí mẹ́ìlá dé màá fẹ́ ní mójútó gbogbo àwọn ọmọ tó wà nínú ọrùn rẹ̀ tí wọ́n fi lè nínú ya ọlọ́run bá ní yẹ́pà lúnà ya ìlà kúlì àmàwà kí túlì náà ti wà láhàjì wà láìsàn bí rúbí à ń ta túlbúlù sàmì ha ولكن البر من اتقى واتوا واتقوا الله لعلكم تفلحون sórí àyà tí a dé yìí ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ọlọ́run àwọn nǹkan kan fún wa nínú bí ẹ̀sìn wa bó ṣe sopọ̀ mọ́ ìjírá bí ẹ̀sìn wa bó ṣe sopọ̀ mọ́ rọ̀bíù láwà lọ tí ẹ̀sìn wa tí ò ní ṣe pẹ̀lú January February Islam ò ní ṣe pẹ̀lú ọdún ìfà tó ọba wá rà fún àkàn ọwá ní òfẹ́ organize àdúrà January 1 àdúrà January 1 àdúrà January 1 yẹn ní sáwà nílùú àdúrà january one máa wọ ọ̀dọ̀ december thirty one mọ́júmọ́ january one ọ̀wọ̀ ará àbá òṣèlú náà tó bá ti ájì eleven fifty nine nínú profound ignorance nínú àìbàkan lọ́bà àbá àdá wọ́n fẹ́ bọ́ sí ọdún tuntun. Tọ́wọ́dé ájí 1159, Allah, Allah, Allah, láàyà àyílàlá, tí Allah ah, ti àpá náà bàbá rẹ̀ ti pé à àwọn bọ́ọ̀lọ́ ọlọ́run ti kọ́. Bàbá ńlá ìgbàgbà tí lọ́fẹ̀ ọ̀nà ní January 1. Ọlọ́run wá fẹ́ sọ ìtẹ́sìn wa sọ̀tọ̀ mọ́. Ohun tẹ́sìn wa kan dá lé lórí. Bóòlù àwa pé gbogbo déètì ìjọsìn ọlọ́run yá sàálù náà anil àyílà eré anábì sọ́lọ́wọ́ àyàn sálàm wọ́n bí ọ́ nípa ìlétésù ìgbà bá rí ìlétésù níjọ́ tí sàábàn ìjọra fọ́dún kọrùn 6 to 29 ọjọ́ wa ní nàìjíríà wọ́n wá bọ́ sórí ayé lùkára wọ́n wá kéde wọ́n kọ́ sọ èdè haúsá wọ́n kọ́ sọ èdè gẹ̀ẹ́sì tó ọ̀fíṣẹ́ alábẹ̀ ìlú wa àwa náà wá ń ṣe àrẹ̀ pé rọ̀mọ̀lọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ. ọlọ́ọ̀bá yẹ́sàlúnákà àwọn tí wọ́n fẹ́ nípa ọ̀rọ̀ bó láti ẹ̀lọ oṣù ọjọ́ wo wọ́n bí ọ nípa ìlẹ́sẹ̀sù àfáwa Abdullahi Abbas ọlọ́ọ̀bá sí wọn wọ́n ní sàálà náà sọ wọ́n fún wọn ọ̀rọ̀ òṣèlú máa yọ ní ìsámà yìí kí lè fẹ́ sọ fún wa nípa rẹ̀. ìyẹn jí ó yé wa pé ipò ti ṣẹlẹ̀ kọjá ipò máa ṣẹlẹ̀ àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọlọ́run gbogbo. Ali màmá kánà wà máa yẹ kúrò wà ìfọ́fẹ̀lá yí ànábì ádámà wà láì ọlọ́run bá mọ̀. ìfọ́fẹ̀lẹ̀ Muhammad àti Abdullahi ọmọ ọmọlẹ́ ẹ̀lẹ́ ìfọ̀wọ́lẹ́ Muhammad àti ilé ìfọ̀wọ́lẹ́. ọlọ́run bó máa sọ fún wa pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan Ọlọ́run tó máa sọ fún wa pé tó bá tó pẹ̀ ayé, nǹkan báyìí, nǹkan báyìí tó máa ṣẹlẹ̀ wà láì ló tó ṣẹlẹ̀. Ara ń tọ́ ṣẹlẹ̀ ọkùnrin olórí ikú àmọ̀ sí ìdájá Antichrist. Wọ́n kọ síwájú orí ẹ̀ sáfàrọ̀. Àwọn kan tí wọ́n já láìpàá kan tí wọn ò ní wà nípa ìsìláàmù wọ́n bá ní òní wáyé wà láì bàbá wáyé wọ́n fi wọ́n jọ ní yàtọ̀ wà láì mọ̀ sí ìdájọ́ àyùbọ̀ wà láì bàláì ọ̀dà lójú one oh one percent not hundred percent one oh one percent àwọn tó ní wọ́n sí ìdájọ́ àyùbọ̀ wà aláìmọ̀ta ni wọ́n wọlé sí ìmọ̀ àwọn dé mọ̀ sí ìdájọ́ àyùbọ̀ bákan náà mọ̀ wá dé tó rẹ̀ ní george màdì náà bọ̀ sórí màdì òun máa gbọ́ mi ó kọ́ rẹ̀ ọmọ àjọ ọkọ̀ ànábì ó kọ́ bàbá rẹ̀ ọmọ àjọ ọkọ̀ bàbá ànábì Muhammad bin Abdullahi ni màdì ọ̀jẹ̀ wàláì náà bọ̀ ní òun gbogbo nǹkan tí ó padà ṣẹlẹ̀ ànábì sọ ànábì láwọn obìnrin wọn máa òòrùn ó ní ti rí òòrùn bí ẹ wá àwọn obìnrin ò sí rí owó à wá sùkú náà ó lò dáàbò wá tó ojú yóò wà rí bí kó rí bí mànìmánì ọmọ pé dáàbò ó jẹ́ tó o rí sí ìsìláàmù ọ̀rọ̀ rẹ ó mẹ́ẹ̀ẹ́dí ẹ̀wájú ọ̀nà ìdáàbò ìpèjú ìbáàdà ìjọsìn. ga ayé àwọn ọmọ tí wọ́n máa lè wò ní ayé nínú nǹkan tí ọ ẹranko jáde ẹranko yóò jáde láti inú olẹ̀ gbogbo ẹ̀ lánàá ti sọ fún wa. Ara tá fi mọ̀ pé àlímùnù àbí àlámùnù àlímù lọ́gbọ́n ibi gbogbo àwọn àròyìn bí ọba tọ́nà gbogbo ọba tó rí lóde ọba tó ní máa kọ̀kọ̀ aláwọ̀

ilé jésù tó ń yọ ní sánmà ìgbà tí kan yọ láti bàbá bọ́ sínú ọ̀rọ̀mọ́bọ́ọ̀nù fourteen forty six lọ́mọ́bọ́ọ̀nù fourteen forty six lójú thirteen lójú. ọlọ́run sábà ti wá ń béèrè nípa ilé jésù kúlì yí àmàwá kí ìtúlì náà sì wà láàájú sórí àyínlá yẹn torí ìwọ́n lọ́jọ́ máa lè kí ó sábà sọ pé ìsìláàlì mo fẹ́ kọ ọgbọ́ àrùn tí mo lè dáadáa nínú àbùká àrùtà kọ́ ní mọ́tíráfà wa ní máa dùn òṣèlú ó rí pé àbú àrùn àbẹ́ẹ̀bẹ́ àbú àrùn ẹ̀ńdà orúkú yàtì ìsìláàlì àbá òun ni àyílà ìwọ́tọ̀ ọjọ́ ma lè jẹ́ oúnjẹ bá fi ọ́ tó ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kọ́ jámọ́ ẹ̀yìn a ní jámọ́ òrùlẹ̀ a ní jámọ́ òrùlẹ̀ anna àbáàlì a dẹ̀ ní jámọ́ òrùlẹ̀ wákà àbáàlì gbogbo àwọn àgbà jámọ́ tó wá rí yẹn jámọ́ tó máa sọ pé ìlànà ìlànà ìlẹ́sẹ̀sù kan ìlàláàmì ìlẹ́sẹ̀sù méjì wọ́n sọ pé ìlàlú náà tàbí kó ní ìlàláàmì o lè jọ dámúrù mọ̀bákà sáàlì kò lè jọ bẹ̀ o lè jọ dámúrù mọ̀hánà sáàlì ọwà ló dámúrù tẹ̀sí òṣùwọ́n ẹ̀kọ́ rẹpẹtẹ àìlà kí ló gbogbo ẹ̀wọ́ tọ́jọ́ wọn léjọ́ ìlàló ìlàláàní àìlà tó díẹ̀ wọ́n fi ọ́ nípa àwọn àìlẹ́sẹ̀sù tí ma ń lọ àbáwa Muhammad kọlọ̀ bọ́lẹ̀ àlòmèlè àwọn náà sàlàyé ilé ìfọwárí náà pẹ̀lú sí ni wọ́n ní wàhúwà lọ́kọ́ mọ́rùn-ún àwọn olùmọ́yẹ̀ kú lò sáárá bá kọ́ yọ oṣù náà ní jẹ́ ìlànà wọ́n bí ọ nípa oṣù kíkà ìlẹ́sẹ̀sù bá a bí máa ń ka oṣù pé a oṣù kan ti parí báyìí a tó ti bọ́ sóṣù mi bóò láti máa mà kí ìlẹ́sẹ̀sù bá ti yọ oṣù àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n bá ti pé ilé ìtọ́yọ oṣù kejì bẹ̀rẹ̀ ilé ìtọ́yọ oṣù kẹta bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n wá ń pè ní ìlàlá nígbùrú ìlú tó orí tọ́já ká máa pè bẹ́ẹ̀ ni pé torí ìyọ tó yọ ìdílọ́gbọ́n máa ń pè ní ìlàrú nǹkan tó bá àbíà nǹkan tó wà bá níbẹ̀ nǹkan tó yọ sáàrí wọn a tó máa pè ìlàrú ní nǹkan tó mú bí àrùkò dání torí pé wọ́n lọ́pẹ́ àpàdé oṣù bí ọmọ oṣù bí ọmọ oṣù lóṣù èmi náà lóṣù ibẹ̀ tó ní ìsìn láàrín wà ní ìdílá owó ni wọ́n kọ́ èso sọ̀wọ́ kọ́wé èèyàn ló lò pé àádúgbà ó wà láì sí ọ́ àwọn ti bímọ ó ìsìlá tó ti yé ara nǹkan tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ òun nìyẹn ṣùgbọ́n ilé fẹ́sù yìí bóò la fi fẹ́ mọ̀ àbíṣẹ́ tó ń ṣe yìí

fanasala àbí ìlà àyà Quran chapter two verse one eighty nine ta wá ń ṣàlàyé ọlọ́run wá sọ̀kalẹ̀ pé ọya sọ fún wa ó lè rí kí náà ti wà lára ìpè òun ní tẹ́ẹ̀sì máa máa àsìkò yóò máa jẹ́ àsìkò fáwọn èèyàn wàásù fún àwa a jẹ́ èèyàn ó rí pé ìwò fẹ́sù alẹ́ ní máa ń yọ lẹ́yìn ìgbà tó rọ̀ bá wọlé tó rọ̀ bá ti lè wọ̀ a ti kú òní ọjọ́ kan abọ́ sí ọjọ́ mi kèé sa aago méjìlá kèé tẹ̀ ẹ̀sùn sálùmájà àdúgbàjọ rárá tó rọ̀ bá ti lè wọ̀ ọjọ́ kan tó parí abọ́ sọ́jọ́ mi àwọn àkàrà fún twenty nine ọ̀pá ti dèrò twenty nine or thirty days oṣù kan parí lò áàpù tó oṣù mi. àbáà ní ìtàhálà áàpù áàpù àbáwá inú kẹfì ọlọ́mbà ní kẹwọn nínú kẹfìrì wọn wọ́n ní ìtàhálà áàlọ́rù mà wá kí ìsàlẹ̀ tó wè ní mùsùlùmí náà. ilé tẹ́sù yẹn ọlọ́run ṣe ní sáàfì máa máa àsìkò táwa òṣùlùmí táà máa gba àwẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ ìyẹn já lákọ̀ọ́kọ́. ọlọ́run ló fẹ́ lásìkò ní ìfúkọ́rì yìí àsìkò táà fi máa sí wọn tó rò bá ti lè wọ̀ báyìí àti bàbá òun ò lè lọ mọ́ oṣù yọ̀ọ̀yọ̀ pẹ̀lú ajẹ́fẹ́ lọ sí kó. ẹlẹ́kẹta ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ti máa tú ọ̀rẹ́lẹ̀ yọ ọmọ obìnrin láìsí rẹ ìtò olè mọ́ gbọ́rí àbó òtítọ́ rí kó وعزة وماذا وعزة نسائه nǹkan kẹta tá a máa fi ìmọ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ kan tó ọkọ rẹ̀ bá fún ọlọ́run jẹ́ káwọn dájú wọn ń gbà àwọn tí dájú rẹ̀ bá fún ọlọ́run àbá ọlọ́mọdé láti wọ́n ọgbọ́n báyìí àwọn tí bàbá wá sí ọlọ́dún àbá láti sọ. Tí bàbá èèyàn bá kú tí màmá rẹ̀ ní kí ìlú omi ohun torí Yorùbá ní problem. Ẹ̀rù bẹ̀rẹ̀ kan tó máa máa gbọ́ mi ọkùnrin kan kú. Àwọn obìnrin mẹ́ta kan bẹ ọ̀fẹ́ wọn rí. Wọ́n bímọ fún ọ. Ṣùgbọ́n wọ́n ti lọ ilé ọkọ mi. wọ́n kò wá wá wọ́n láwọn fẹ́ ṣe opó pé owó ọmọ kò sí tí jẹ́ owó ọmọ nínú kò sí jẹ́ ni ọmọ owó ọmọ lọ́wà lẹ́kí sálàyé oṣù obìnrin kan wà ní ọ̀rọ̀ ọkọ tẹ̀sẹ̀ fẹ́ lánàá bá wọn yóò ṣògbó yóò sì gbogbo ṣùgbọ́n kò ní pẹ́pẹ́ obìnrin kọ̀ láti ìbọ̀ dájí àti mọ́mí rẹ̀ tí wọ́n fúnra wọn lẹ̀ ọlọ́run jẹ́ kí dájí wọ́n kú báyìí dájí rẹ̀ wá kú mọ́mí rẹ̀ ò ní gbogbo kò sì ní ṣògbó kọ́ wá ní pé ẹyin mọ́mí rẹ̀ ó ṣe wàhálà bí àwọn ló ń sanwó sùn mi ni àwọn ló ń sanwó wáyé àwọn ló ń sanwó jáàmù ẹ̀wọ̀n ìgbà dájí lè sanwó wọ́n gbọ́dọ̀ ju owó ìwọ ọmọ tó ọba sọ́ba ó sì bí àwọn ọmọ ọmọ àbúrò ẹ̀yọ́ tó ọmọ rẹ̀. Bàbá rẹ̀ tí ọ̀gá ojú ìwé rẹ̀ òun àbọ́lọ́ ni wọ́n jọ ọ̀rọ̀ òjò. Ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Ìsìlámù, ọkùnrin kan tó kú ìyàwó tó bá jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ rẹ̀ tó fi kú àwọn ni wọ́n ó pé ṣe àgbò ìbọ̀ ìbá àti ìmọ̀ mẹ́wàá fọ́kùnrin àwọn ọmọ ní ó jogún ìyá àwọn òní kò sì ní ṣe ìjà bó la wẹ́wẹ́ ń ka ìjà àbá lára ń tá máa lo láti fi ka ìjà náà ni àlè àyíńlà máa gbọ́ túmọ̀ rẹ̀ o àwọn pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wà ní one thousand days ó rọrùn láyé kò lè jẹ́ wá mo fẹ́ kọ́ láyé tí ẹ lónìí ọkùnrin kan kú ìyàwó ẹ̀ wá fẹ́ sọ owó máa ń pè ní ìjábùrù àpá kèé ṣe one thirty days kèé ju one twenty seven one twenty àápọ̀ta ọjọ́ mẹ́wàá àáwọ̀ aka oṣù mẹ́rin oṣù ìsìláàmù èjẹ́ tààtì wà èjẹ́ ẹ̀jẹ́ twenty eight twenty nine tààtì kò jẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nínú oṣù ìsìláàmù oṣù mẹ́rin ọwọ́ àtẹ̀lé làwọn tó jẹ́ pé wàhálà tààtì sọ́fà tààtì rọ̀dúlẹ̀ àwọn tààtì láyé kéèké ìṣẹ̀lẹ̀ 29 kan ní máa bẹ̀rẹ̀ fún un nínú kọ́mìnì yẹn lo 127,129,128 tó ń bára yọ ọ̀rọ̀ mi oṣù ní jíra ní ó fi kàfẹ́ oṣù ti yọ oṣù kan ti lọ oṣù ti yọ oṣù kejì ti lọ oṣù ti yọ oṣù kẹta ti lọ oṣù ti yọ oṣù kẹrin ti lọ wọ́n يسألونك عن الله الذي ụlọ iri مواقيت للناس والحج ọlọ́run na kò oṣù máa sọ yẹn òun lẹ́ẹ̀sì máa ń so òǹkà wà òun lẹ́ẹ̀sì máa ń fi ájì wà màhálì tí àwọn tó mẹ́sìn oṣù ìjírà làbí ń ta mo wá ní wọ́pọ̀ ọjọ́bẹ̀ ikọ̀ farabalẹ̀ menstruation high sẹ́yìn obìnrin máa ń ṣe oṣù ìjẹ́lá làbí máa ń kà oṣù ìjẹ́lá bí ìta oorun oṣù ìjẹ́lá mo rò pọ̀ gbára yọ̀rọ̀ mi yé oṣù ìjẹ́lá bí ìta oorun oṣù ìjẹ́lá òun làbí ìta onídìímọ̀ farabalẹ̀ dáadáa kó owó ọyé. Ètò jẹ́ àmọ́ tí gbogbo àlàyé yìí, tó o bá rí obìnrin míì, tó bá rí menstruation rẹ̀ ní máa kọ́ mi ò máàjì láwàá yìí. Bọ́jú orí ní February, lápẹ̀rẹ̀ orí February 15, February 15 ní 2025 èyí tí yóò bá padà rí èyí tí yóò bá ṣe kí ni o èyí tí yóò bá padà rí ní máàjì ó lè jẹ́ pé ọ̀dì pàtí yóò rí sọ pé kí n fáwò oṣù ìjá lè jẹ́ 29 oṣù ìjá ó lè jẹ́ kí mo rí o 29 kóṣù Gregorian ó jẹ́ 31 oṣù Gregorian fóun ọjẹ́ kí ni kọjẹ́ tààtì wá èyí tó wá jẹ́ tààtì wá yẹn ìjọ méjì ìyàtọ̀ ọjọ́ méjì máa wà ń bẹ̀ láàrin déètì tó ti menstruation ní last month àti month torí pé síse nǹkan oṣù obìnrin lọ́dọ̀ ọlọ́run ọlọ́run January February March kà oṣù ìjọra lọ́lọ́run bá fi kà kóbìnrin ó lóyún fọ́dímọ̀ ọlọ́wọ̀ ló jágbárì oló fẹ́gbárì ilé ẹ̀fẹ́ lóbìnrin ní èdè ó ní akọ́lẹ̀sẹ̀ ojú mẹ́jọ àti 20 days àti 23 days 25 days ilé ìsìlẹ̀ ilé ṣùgbọ́n tó bá ti lè fóòtù mẹ́sàn-án lọ́dọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ ọjọ́ mẹ́rin márùn-ún mẹ́fà ó lè wà bẹ́ẹ̀ ó ní fẹ́ lórí pépà tí twenty nine ní ìjọba pépà tí one thirty òun ní Gregorian calendar obìnrin lóyún ó bímọ déèbù ọlọ́wà tí ó ṣe kó rẹ̀ ìjọba. afẹ́ yọ zàká afẹ́ yọ zàká oṣù ìjọba aláwọ̀ tó lòun àwọn máa yọ zàká nínú ọ̀rọ̀ náà. Ìgbàká bí wọ́n máa ń yọ́rọ̀ lọ́mọdọ́n yẹn tó bá di ọdún tí ń bọ̀ lọ́mọdọ́n náà wọ́n tó yọ. Máa wò ní o, ní last year, lọ́mọdọ́n náà bẹ̀rẹ̀ ní March 11 ní 2024. Ní 2025, lọ́mọdọ́n bẹ̀rẹ̀ ní March 1. Ìyàtọ̀ ọjọ́ mẹ́wàá àti mọ́kànlá ọ ìyàtọ̀ rẹ̀ ọ yàtọ̀ sí gbígbóyá àlẹ́gbà. Náà, alìmòyìn ní sáwàlì ìlú. Alìmòyìn, àlàyé bá ń ṣe lọ máa gọ́ mi dáadáa. ọlọ́run wá ní kú ní àmà wà àti orí oṣù òun fi ń ka ẹ̀sìn wa òun láwà á oṣù ti yọ ti dé yọ oṣù kẹta yọ òlà áwàlù oṣù kẹrin yọ òlà oṣù káwọ́ yọ jùmọ́dà lóòlá oṣù kẹfà yọ jùmọ́dà láàáfíra oṣù keje ràjábù oṣù kẹjọ ṣàbánù oṣù kẹsàn rọmọbọ́ọ̀nù ìkẹwàá yọ ṣàbúwálù ìkọkànlá bùrùkáàdà ìkejìlá bùrùkẹ́jà táà bá ka oṣù ìjírá ó pé méjìlá bá ọba maka obodo ya òkùnrin àjọ afẹ́ lọ ní yẹ́fàlù nàkà àyílà àyílà bi. kúlì àmàwà ìkúlì náà fún wa dá àjì wà láìsá ti rúbì àyíká àgbélùú

aṣọ ìkọ́bẹ̀lẹ̀ gbàjà ìlíyà náà àti sọ díẹ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ọdún tó orígbàjà ìlíyà náà gbọ́ mi òwe tí wọ́n bá fẹ́ ṣe ájì ọlọ́run jẹ́wọ́ náà lọ ṣe ájì àwọn bá ti ṣe olóòrùn ìjọ tẹ̀ aṣọ tuntun máa ń aṣọ ìsìláàmù àwọn tí wọ́n bá fi wá wọ̀ ọ̀rọ̀ ìsìláàmù nínú tí ma ń bẹ̀rẹ̀ wọ́n nígbàgbọ́ burúkú kan sí òkú rẹ̀ ẹ̀mbà tí lè wọ́n sọ wáìtì yẹ wọ́n ní ìgbòjú ilé wọlé aṣàbà wọ́n ní ìgbà ojú ilé wọlé ìgbà èèyàn ọlọ́run àlejò ọlá ń sàlàyé kí ọba àlejò ọlá ń ṣe tí wọ́n máa ń bọ̀. ọlọ́run ní wípé wà láìsà bírù kèé ṣe ṣẹ́ẹ̀rẹ́ ni òtúmọ̀ sí bẹ̀rù ọlọ́run bí a ń sá kúrìkù rúbà ní sòwò rẹ̀ ha. kẹwàá máa gbẹ̀kúlé kọjá pẹ́ kù lẹ́rù nígbà tí èèyàn fẹ́ yọ wọn lórí ọmọ mi ẹ̀ má gbà wọn lórí ó láwọn ọjà ìníyà yẹn láàrọ̀ ìkọ̀ wọn bàbá ní wà ká ìbá áhárọ̀ mọ́ bí hajjé àwọn bí òmúra sí ìlà kùráìṣà wọ́n lára bí ìran kùrẹ́ṣì nìkan gbogbo ọlọ́gbọ́wà yòókù tó bá ti lé wọ́n sọ ìrìnàm aṣọ funfun tálálà àti máa wọ wọn ò ní wọjú ilé wọlé ẹ̀kúlé wọn gbà wọlé ọlọ́run wa fẹ́ pọ̀ rẹ̀ sí wọn pé abẹ́ẹ̀sẹ̀ ájì àwọn ọmọ ìrìnàm ó fi ájì kára àgbẹ̀ ẹ̀kúlé wọlé ẹ̀mọ́gbẹ́ ẹ̀kúlé wọlé kìí ṣe iṣẹ́ ẹ̀rọ kí lẹ́ẹ̀mọ̀ wá ṣe wà láti náà bí ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa kan Sẹ́ẹ̀rí ń tàà lè pè ní ṣẹ́ẹ̀rí náà lẹ́nu tó páyá Ìtọ́lọ̀ ní a ṣe, ó ṣe, ìtọ́ ní a jìnà sí, ó jìnà sí. Wá fún ìlú yóò ta nínú àbí wá sí a, wọ́n wá ń gba ojú ọ̀nà wọlé. Ìbò ni wọ́n gbà wọlé wọlé, wọ́n gba ibi tó yẹ gbà wọlé, ibẹ̀ ni wọ́n gbà wọlé, wọ́n bá bẹ̀ wọlé. Nọ́mà ojú ọ̀nà náà ni wọ́n gba àwọn olórí tó láàrin tá a dé yìí àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ fún wa nígbà tá a bá dé wá ìlú àmọ̀ sọ ó mọ̀ sí pé tí wọ́n ọwọ́ sọ wọ́n máa ń wọlé láti wájú ẹ wá wọ náà jẹ̀kù lé wọlé ọlọ́run yẹn wọ́n ṣe jù làálàkùn tòkìyàwó. Ọlọ́run ní ẹ̀fá ya èmi ọlọ́run jẹ́ ẹni tí ó sòrí àwọn sáàlù tí Ọlọ́run ọba ọlọ́run sàlàyé nípa wípé ọlọ́run. àwọn máa ń ṣe ọlọ́run ká tó fẹ́ ájì nígbà tá à ń ṣe ájì lọ́wọ́ irú onítọ̀ owó tuntun àwọn amáṣe ọlọ́run tọ́lọ̀ ní amáṣe rẹ̀ kájẹ́ mọ̀tò wàtàkùnlọ́ha àṣẹ ìjà àlú làkọmú ìwọ́ ya sáńdé náà dáàbì ìdí ilẹ̀ àwámẹ́rì wájú ìlànà àwọn àlú bàbá wọn sọ́lẹ̀ àlòkè ní ọ̀sẹ̀ sí wọn wọ́n ní àmì gbogbo nǹkan ẹwà ìfọ́ra gbogbo tó lè jẹ́kẹ́ ìjà lọ́dọ̀ ọlọ́run ẹ̀fọ́ra fún ìtọ́lọ̀ ń bá payé láṣẹ ẹ̀ṣẹ́ ìtọ́lọ̀ ń bá ní ẹ̀mọ́ débẹ̀ ẹ̀ṣẹ̀nà bàbá ní ìfúnra kẹ́ẹ̀bẹ̀ ní ọlọ́run làálà ọ̀hún òṣèlú ẹ̀rọ orin bẹ́ẹ̀ ni jẹ́ni tó ṣe ìrìn ọlọ́jà tó ṣe ní ìparí ní fàwá ìlà ààyà àwọn àǹfààní wo la rí jìnnà nínú ààyà tààbí ààyà wa ìpínlẹ̀ bàbá mọ́lá àlùbáńgbé kìrìsù ilmi wà á nà owó yẹn àlúnà àyè ìmọ̀ọ́rí wa ìmọ̀ọ́rí ìdíyà bàbá ní wọ́n kọ́ ọjọ́ sílẹ̀ yẹ ká máa fojú lórí wíwá mà àwọn sàbẹ́ máa ń torí kòkòrò gan lẹ́ni tó wá mà wọ́n máa ń bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn àfọ̀wọ́lé ayé ni mo fẹ́ máa ń sọ fún ọ pé ìwọ tó ọ̀bà bá dùkò rẹ̀ ṣe àbí ìkànnì ayé wọ́n lọ́gbọ̀n àmọ́ bọ́ kọ́ máa ṣe bàtà àbọ̀ kọ́ máa pani àbọ̀ kọ́ máa ṣèlàwà ọwọ́ àwọn èsì àtúnṣe lórí ẹjọ́ òkú tí ọkàn á ń dá sí orílẹ̀ ìdí ọkàn lọ wá dá owó lóṣogbo ìbáwò èyí ó wò kí ni nǹkan lé ayé tí ó wúlò òkùnrin láyé àbí nǹkan ọ̀run tí ó wúlò òkùnrin láyé àpò àwọn sàáfẹ́ máa ń béèrè

ọlọ́run máa wá bá nà sí dáhùn kẹ́nìkan wọn àtọ́lọ́jọ́ ti ní sílẹ̀ sáré ẹ̀sẹ̀ pàlá ìwọ́rọ̀ lórúkọ ọkùnrin kan bẹ níbàdàn àwọn bíi méjì wọ́n kú sóòkò lẹ́yìn ìgbà wọn kú tán àbúrò wọn mọ́ wọn parí máyé là tọ́ wọn bá ti gbọ́ rí ọkùnrin kan tí ń jẹ́ àbùjá báwù alájọ́ ọlá níwájú mọ̀sóòlù ọlá níwájú adékọ́jú wọ́n fi dàbáàrù kọ́ mi dàbáàrù yẹn ó pèrè lọ́lọ́ ó lóun àtàwọn màlẹ́kà àwọn ẹjọ́ wọn fi létí òun máa bọ́ lọ dàbáàrù àwọn four one nine ṣé máa ọlọ́ wọ́n gbá dàbáàrù ní owó lọ́pàá dàbáàrù rẹ̀ ọwọ́ wàhálà wa gbé bá ẹni tí bá ìsàràbílù ọya ẹ̀tọ́ gbá mi bá ṣe báyìí ó rọ jàbàrú sí kò tó ọmọ sáàmà báyìí ọmọ ibi tẹ́bí ṣe capital bread lábẹ́ bíìsì ọlọ́ọ̀kẹ́ni ibi tẹ́bí ṣe capital bread yìí sílé owó àtẹ̀wọ̀ sáàmà báyìí máa lò àwọn ìjọ máa sáàbí tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ó dìjọ́ máa dábàá bá sílẹ̀ rẹ̀ tó tẹ lọ́nà asán yóò fẹ́ ẹsẹ̀ àbírákùnrin wọ́n ti bẹ̀. ṣáàbà bá jù náà tó àgbúrò ẹ̀mù gbogbo àwọn tó máa ń para wọn lé pàwọn bá wọn nìka àbí méjì ni àwọn bọ́lọ̀ ń bèèrè sí ọlọ́run jẹ́ pẹ̀lẹ́ àwọn káyìí. ànàbí lọ́lọ́run lákà ànàbí lọ́lọ́run bọ́lọ̀ ń bèèrè sí ìgbà tó bá fi di ànàbí ọlọ́run náà rẹ̀ láàyè wà sáwọn ìrí wà ráńtọ́sì àlàyé ewé ìmọ̀ ọlọ́run ọba ìmọ̀ ńlá ni ọlọ́run ọba gbọ́ gbogbo ó sì minal àyíláàbù àmà àmà wá ìkùnlẹ̀ láàbù bí ìṣòro rẹ̀ bí ilẹ̀ ìlú àti tó wà bẹ́ẹ̀ òun náà ní pé ìlú jésù ti lọ yọ́n máa jẹ́ àsìkò wa lórí ẹ̀sìn àbáyé wa lọ nínú àwọn ẹ̀kọ́ tí a ara ẹ̀ náà ni anna làhájà mo fi tó ń bèèrè aṣọ àfẹ́ ájì náà sáàfàní lára àwọn oṣù tó oṣù ájì lóṣù kejìlá ààyè oṣù ájì àti káwọ́sù mọ̀kànlá bọ́ta ájì ọlọ́run àwọn akẹ́jọ́ àti ájì o kámọ̀ àti ájì kámọ̀ ọ̀rọ̀ ní mọ́ta àti wa kámọ̀ àrí ṣe wà ní ní ánínú àǹfààní rí yẹ̀kúrò bí ìsìlámi máa ṣàrọ̀ àwọ́wà tẹ́ẹ̀rí tọ́lá lẹ́yìn ọ̀fẹ́ rọmọ èèyàn ṣe dáadáa ibi tó túnmọ̀ sí ilé ìfọ́lọ́ pápá láṣẹ òmìnir ká ṣe wà láházàr ní máa sí àti ìtọ́lọ̀ ń bá ní ká jìnà ká jìnà ara fi jẹ́ dáadáa nìyẹn wà ní ní á nínú ẹ̀wù dúró lẹ́kọ̀ọ́ àgbà ọ̀rọ̀ ìrìn làálàgbó bàbá ní ànàfẹ́ kó wà sábà bó lè fàlà ìdíbà ti gbóòrò ìwọ̀n tó ọba fẹ́ sórí ire tó ọfẹ́ jèrè ọgbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ìtọ́lọ̀ bá ní òṣè máa ṣe tó bá ní òṣè òṣìnà ọlọ́dí àkórí Subhanaka Allahumma wa bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين leave that day. Yes. That's what not call it ask them. Use your practice and before. And ask your new practice. She will come and take it.